ائت بقرآن غير هذا ولا عدوان إلا على الظالمين وصلي وسلم على نبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع بدعوته وصلى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة النبي والعمل بهما ظاهرا وباطنا بسببتك عنه وانتسى لهما امين وإذا أتينا الناس رحمة من بعد ضراء مست إذا لهم إذا في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تقولون هو الذي يصيركم في البحر والبحر حتى بالفلك وجرينا بهم بريح طيبة وفرحوا بها وفرحوا بها جاءتهم ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين دعوا الله مخلصين له الدين لئن كيفما من عاصم فإن أكن كيفما من هذه لأكونن من الشاكرين فلما الدُّنْيَا فَمَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ

كذلك نفصل الآيات لقوم يتفكرون والله يدعو إلى الدار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم الحمد لله رب العالمين أتوفى الله ومتي كسر أبو أسبوعين ونرى أخيرا lórí rẹ̀ àti ẹwà àtàjọ̀nù nínú ẹ̀jọ́ tó dùn ní ìrẹsàlù oṣooṣù nínú tó náà kò ṣiṣẹ́ sí wa wà ìfẹ́lẹ́ ìgbóṣù àti bó ṣe sọ tíra kalẹ̀. lọ́wọ́ àbáyé tí ó bá jẹ́ kó lọ́wọ́ bá ṣe ní nínú sàlẹ̀ kẹ́tọ́ kó lọ́wọ́ ọmọlọ́wọ́ àlá àwọn ẹ̀sìn tó wù wá lọ. ìṣẹ̀yìn ó ti pọ̀ àmọ́ látara wípé ọlọ́wọ́ bá ń nífẹ̀ẹ́ wa olóhùn ṣiṣẹ́ sí wa láti wọn wọn létí gbogbo wa wá sẹ́nu ṣe nìkan kó fún wọn létí rà táyì máa padà sí ní gbogbo gbàgbígbà àyíká ọ̀rọ̀ yìí wá ní àgbé tí oṣù àyíwá tó pọ̀ akọ́wà lẹ́kùn kí àlékún kẹ̀ fẹ́ tí kíló rẹ̀ jùlọ nínú ẹ̀ ọmọ sórí rẹ̀ lọ́làdẹ́wọ̀ ìfẹ́ àkọ́kọ́ ọkùnrin bàbá àwọn aráalé rẹ̀ àwọn sàbẹ̀ àtàwọn àti gbogbo àlùmọ́ àti tẹ̀lé gbọ́dọ̀ ṣiṣẹ́ lọ tó kù láti jẹ́ àmà ọlọ́run pẹ̀lú àwọn akọ̀wé wọn. Ebi tí a bá súnmọ́ tàlà náà lè ayá twenty two tó kẹ̀lẹ̀. Fọ́sùnmùs ayá twenty two. Ó ní pé ọlọ́ọ̀bá rẹ̀ sọ fún wa látara kálámà rí bóòlù ìpín àwọn èèyàn lórí rẹ̀ lóṣèlú ní ọ̀pọ̀lọpọ̀ jẹ́nẹ́rẹ́tì àwọn èèyàn ní pé nígbà tára bá ní wọn a máa wà ní ìṣòro kí wọ́n wọ́n ṣe dá ọ̀pọ̀ àmúfẹ́ sí ẹlẹ́gùn dì í. a nà ń pe ọlọ́run lẹ́ni tí ó bá sàpọ̀ máa wípé yẹn fọ́rọ̀ àgbà ilé ayẹyẹ láti sọ wípé àdùá kú ẹ̀rẹ́ ìlànà yẹn pé àwọn àsàpọ̀ máa ìjọsìn wa fọ́rọ̀ àdínù wúná ní máa ná àdùá tí bàbá mú ìrànlọ́wọ́ fara ní ọlọ́run àríkì ló mọ̀ ní ọlọ́run kíkẹ́ kíkẹ́ ní ọlọ́run ní tọ́kẹ́tọ́kẹ́ tí ò dá sí ṣe ìṣẹ̀lẹ̀ náà pé ọlọ́run ló sàánú mi ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi tó ti nígbà yẹn máa ìfẹ́ pẹ̀lú mi ni wọ́n gbé lọ́kọ́ ọdún sàánú mi àmọ́ tọ́nà bá wàyè ìdàjà ọkùnrin ìmú àṣì fún ọlọ́pàá wa kó tà kí ìdàjà tó lè ní ìlú ni wa adẹ́kọ̀ọ́ òun pè wá láti ẹ̀sì kí ló ní ìrànlá tó ní wọ́n ṣe ẹ̀sì wa nígbà tó ló lè dè náà wáyé àti pèmè tí táwọn táwọn yọ ọ̀rọ̀ abẹ́lẹ̀ wọn ní ìsìn wọn yẹs ní alẹ́ wọn wọn torí pé tí ìgbàgbà lè ní kóse kéde náà àwọn àṣùkọ́ àgbàjẹ tán gbà wọ́n kéde àwọn ọmọ rà kọ̀ọ̀bẹ́sì bíi táàmù tẹnu ẹ̀ bí a tẹ̀lé sí ní abẹ́ àìsí ìwé yìí tó kọ̀ǹtẹ́sì kò lè lé wà kọ̀ǹtẹ́sì títí bá lẹ́nu tó kọ̀ǹtẹ́sì ní ọ̀nà nínú àlọ́ tẹ́lá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn kìnnú ẹ̀ ìwé akéwì tó pàtàkì àwọn ṣẹlẹ̀ kí lálẹ́kà bàbá yìí sọ ìgbà yẹn àwọn yóò ti gbàgbé wàlámù àjẹ́ àwọn olùmọ̀lóṣù bọ́lá wọn wá wúlà kejì wọn sì ṣẹṣẹ lásán ìdá pẹ̀lú nù ìpinnu yẹ ọlọ́kù kò dàbí ìṣìláṣì di ìlà bọ́ọ̀lù àti sàkóńtà ẹ̀sìn wa fún ọ̀rẹ́ ọmọ àtẹ̀síwájú náà yẹ kó nífàlà náà àjẹmú ìlànà. lálà wọ́n pè ní sẹ́kọ̀sán tábà ní ìgbà gbọ́rọ̀ ọ̀hún fún fún ìlànà opportunity yóò wà lánàá wàhálà yẹn yóò wà ní bíi ìgbà ọba rẹ̀ ní ìyá fún ìlànà opportunity yẹn yóò sọ pé sèmi kò sí báyìí fún ojú omi bọ́ ṣe ní ọdún ṣe rí lọ́sọ̀ ṣe ṣe ọ̀rọ̀ kì í ṣe bẹ́ẹ̀ fún wa. tó ti yẹ lẹ́yìn bá ṣe kú fún tó bá túbà sọ̀rọ̀ lọ ọlọ́run fún ní grace láti ṣe láti tẹ́sì ìkẹrẹ̀ wò yóò wà fún ìyọ̀nà opportunity wípé nígbà ọlọ́run fọlá máa àjà ń tí bá bà wá pẹ̀lú wàhálà yẹn náà mú mi yẹn gbogbo náà lẹ́yìn ọ̀hún ìjọba ìbáàmù yẹn gbogbo náà sọ̀rọ̀ láti àlùbáàdì ìfòlù àti yẹn pé wọ́n máa wọ́ ọ̀nàgbà jẹ́ ọ̀nàgbà mú lórí ilẹ̀ tí ò tọ́ lòlù yẹn pé wọ́n máa ṣiṣẹ́ sí nǹkan nígbà bí pẹ̀lú ọlọ́run. yá ayélujára náà sọ ìnáwó alábàbí yóò gbàgbé ọlọ́run lásìkò dẹ́ra ìyẹn nípa wọn làwọn yẹn ọ̀gbọ̀rọ̀ àná wọn tẹ́ bá lọ́wọ́ bá ti lọ yá àyù àgbọ̀nàsì kò sọ̀rọ̀ nípa níyẹn ó sọ̀rọ̀ bá jẹnẹrálítì àwọn tó ń gbé bàtọ̀ sọ̀rọ̀ ọwọ́ ni yá àyù àgbọ̀nàsì obìnrin tẹ́ ẹ̀rọ gbà ìgbẹ́ ìgbìlá ànásòwòrán alẹ́ ìnásí aláìmọ̀tà ọ̀bì ẹni tó gbàgbé ìdẹ̀rọ̀ ọlọ́run rẹ̀ lánàá bá ti di tara ẹni ọlọ́run àgbẹ̀ yá àyù àgbẹ̀ kí ni ṣe é ní ẹni nígbàdé ìnáwó àbáyọkùn àfúnṣekùn ìgbẹ́rùgbà ẹni ní o kò lè ní ọlọ́run wa láwọ. ìyẹn látàlúrú látàlúrú àlàáṣíà ìnira kan ìkólùmọ̀ ọba lẹ́nà ìyẹn pé káwọn ìfọwọ́ àwọn òsì kan lọ́mọ kò lè kólùmọ̀ wà látàlúfẹ́rù tọ̀ bẹ́ẹ̀ ni ìmọ̀ sọ àwọn tẹ̀lé tọ́lọ́ kò ṣe kí ni o kò sí ọmọ máa ń fà ní gbogbo akọ kékeré yìí ìná bàbá mi kò kún àlá àwọn òfòsì ìyẹn ní pé ní kọ́sítẹ́ǹsì àìgbọ́ ọ̀sọ́rọ̀ lẹ́nu ẹ̀yìn náà lẹ́sẹ̀ kékeré o so tàbá lè ṣe tọ́lọ́ lóde tani wọ́n bá lóde pé ó dá o alihamudulilayi wọ́n pè mú lágbègbè náà wáyé gbogbo ṣọ́ọ̀bù ẹ̀kọ́ náà ti kékeré o ojú ṣọ́ọ̀bù rẹ̀ wá kí n bá lọ́ọ́ fi dáhùn rẹ̀ awárí àwa ẹ̀ka tí gbogbo ṣọ́ọ̀bù aláwọ̀ ó sí ọlọ́mọ sọ̀rọ̀ abẹ́ ọlọ́run nígbà tó aṣọ gbogbo ṣọ́ọ̀bù yẹn aṣọ ní kíni aṣọ nílé ọtí bá bí ìlúkún àlá ẹkùn wọn bá bá nǹkan lónìí bí máa ń kásà bá ti àìní kó wáyà fún àìjẹ̀dẹ̀ pẹ̀lú tó ń kàwá lórí èdè tẹ́lẹ̀ yẹn tó ń kọ́ lónìí lónìí lórí ẹ̀ lápapọ̀ ńgbà fọwọ́ ara wa fà ní ọlọ́run tó wá sàmójú kò fẹ́ tó pọ̀ gbàgbé yókù àná àwòsí ìyẹn pé ìgbà òkúnyẹ ọmọ ènìyàn òun náà yóò fara kó o kí wọ́n á máa ń jẹ́ kọ́ ọmọ mi ló ṣèlérí pẹ̀lú ó wá ní. bàtà ọlẹ́kàyà ti dúnìyà. ọlọ́run má jẹ́ ká yóò tàn jẹ ní tí káwọn òfin fẹ́ tẹ̀lé tọ́lọ́ sẹ́nu bàtà ọlẹ́kàyà ti dúnìyà ẹ̀yà bàtà náà ìyẹn ní pé yòrò yòrò ayé ni onímọ̀lẹ́ yòrò kọjá tó ìjọ kọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́nu ó fẹ́ kó mọ́tò ó fẹ́ kí ni ó bọ́ kó mọ́tò tẹ́lẹ̀ òkun rẹ̀ ni ó fẹ́ gbé náà kò gbé rẹ̀ kò jù báyìí náà lọ bẹ́ẹ̀ lọ tẹ́wọ̀n tí ò lè kọjá kù rẹ̀ tẹ́lá wọ́ọ̀ṣì náà kọ̀ọ̀kan bọ́ọ̀ bá lọ́ba ju ayé fún wa ó ní àdúnyà mẹ́ta àdúnyà mẹ́ta ayé yìí adùn lásán ni o gbogbo alágbọ́dọ̀ pè lánàá tẹ́wọ̀n ká bá la súwìtì wá sí kí wàá ṣe tẹ́wọ́ àdùn sẹ́nu tẹ́wọ́ àti pẹ̀lú súwìtì yẹn táwọn ṣẹ́gi o ó ná ọlọ́run lọ́wọ́ ẹni chocolate nígbà tí yín jẹ ààyè dájọ pé tẹ́sítì chocolate ààyè lórí ni ààyè lápára kan ẹ̀rọ láti ojú rẹ̀ tí ẹ̀ máa ṣe ìtọ́jú bá tó mú yín sí tó bá dájú wá pé ọlọ́run lánàá ẹni kó dá tẹ́sítì òyìnbó padà ló ti gbàgbé ẹ̀ báyìí ṣe rí nìyẹn alùpùpù ní ẹsọ fún mi àdùnwó lé òkú kalẹ̀ nínú ayé bàbá yìí ọ̀yà ilé kò ní kalẹ̀ orin tí mo kalẹ̀ kò lórí àkìyà mọ́ ọ torí pé orin náà ní padà dislike ẹ̀ kò sóri ẹ̀ láyé owó ní wà lórí ẹ̀ fún dislike tẹ̀lá kọ́lé ní ìsáwọn ẹ̀ pé wo ká ẹ̀ lé ìsìlámù tọ́ba ní wọ́n la ẹ̀ bàrà wípé ó ti wá kí ni ọ̀dọ́ ní tẹ̀lé wọ́n ni wọ́n kọ́ sáì náà ìlú ìjọba ẹgbẹ́ ìtọ́kọ gàá ilé tí mo ṣe wàhálà kọ́ tó fẹ́ bá rẹ̀ nígbà wọ́n yẹ yẹ́ ẹ̀mọ́ yẹn lọ́wọ́ wọ́n máa ń kó ìka fún abáná wọ́n ní kọ́lẹ̀ ní àdébísí àyẹ̀rí àwọn oníkọ́ kẹ̀kẹ́ ní ilé alẹ́sẹ́lẹ́tù ìbáraẹ̀ ẹ̀rọ òwúlé ní ẹrù ilé ẹrù ni wọ́n dá ọ̀sán wọ́n dá sílẹ̀ wọ́n sì wọ́n pé wò lálẹ́ ṣé bàbá àwọn ẹni ó sì fẹ́ẹ́ dìísì náà ó lè ní ó fẹ́ẹ́ dìísì bẹ́ẹ̀ tó wà lórí mọ̀ sọ́mà adébísí ni gbé rẹ̀ ọmọ adébísí ni òun gbé rẹ̀ adébísí ni náà tẹ́ bá ní ọ̀nà mọ́tò kẹ́lẹ́ pé two thousand and seventeen àbí yíyá yìí two thousand and eighteen nineteen òní ní tó fi eighteen mọ́tò ó yẹ ká máa ń tà ní ìfọwọ́ àgbà wá sí ọwọ́ àgbà wá ní àdúnyà mẹ́ta ó láyé tá a rí àdùnní o wà khairu mataiha èyí tó lóore fún àgbáyé rẹ̀ kí ló àlùkò àtúnṣọ rẹ̀ rà òun náà lóbìnrin kò wá ní pé ọba lóbìnrin ló kí ni àlùkò àtúnṣọ rẹ̀ rà òbí dára obìnrin asọ́lẹ́hà alkọ́nìlà àtọ́ìhà obìnrin ti bẹ̀rẹ̀ aṣọ lọ́wọ́ lálọ́kọ́ yìí dáàbò tó ti lóore mọ rẹ kì í ṣe agbóbáṣùn rẹ kẹlóore ìyẹn ní pé olùgbàgbé tí ó lóore lọ́wọ́ ló dà ṣe tọ́wọ́ tó ti yẹ lànà ìgbàgbọ́ nínú àwọn ìṣàlàyé fún wa náà fi obìnrin ó yà yé ó ní gbogbo ẹni tọ́nà bá kù lóbìnrin dáadáa fàkọ́dà áyọ̀kù aláàbísìtì nìyí ó ní mo ti ràn lọ́wọ́ lórí ìgbàdájẹ́ sí rẹ̀ adẹ́gbẹ́ obìnrin kí ni ó ẹ̀sìn fọlìyẹ́dọ̀ ló ń wá láti sùn ìgbàjì ẹjọ́ wa bẹ́ẹ̀ lórí ìgbàjì tó kù ṣùgbọ́n wa fún ẹ̀ lórí ìgbà ara rẹ̀. láyé ní sọ́tàlá ló sọ́tàlá rẹ̀ kọ́ ọmọ mi láyé kó wà lọ́dún àyà tuntun yá. ẹ má mà ká yóò ti rí kó tẹ̀lé jẹ. mo bá lọ́wọ́ ẹ̀kọ́ náà ẹ̀ ó wá ká yé ní àyà kí mo bèèrè. God made Hayat is a living Just in living is not a place of staying. In that is a takeover. Don't even we are still on transit. About the transit in àti ìlòsẹ̀lẹ̀ tó bá ní ìlú Ìlọrin. Ibi ni ló dàbí ìgbà tó léwu jù ní transit tower kí wọ́n tó dá wa àwọn tó bá ta kiri àwọn àjẹ́ kẹ́kẹ́ bẹ́ẹ̀ tó ti nígbà tá a gbẹ́nu ìyá wa we thought that pé ibẹ̀ ló dáa jùlọ kí ẹ̀rọ kéèmọ̀ ló sẹ̀lẹ̀ àtẹ̀wá sí i àti ẹ̀ẹ́dẹ́ wọn bàtà tó fẹ́ wáyé tábà lọ́wọ́ ń bọ̀ fọ́ọ̀sì ni ibẹ̀ yóò wà conducive máa ló fẹ́ máa bọ̀ tí o bá bẹ wa wọ́n wà fọ́ọ̀sì rẹ̀ ó yìí dóòsì rẹ̀ kó fún wa bẹ̀rẹ̀ àtúntí gbàdúrà yẹn ibẹ̀ yẹn ò ní gbà náà ó ti fọ́ọ̀mù tán so sísá ni wọn sọ pé òní dúró bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ sí dọ́ọ̀dù pẹ́ tó ti máa dúró dà àsìkò tó fẹ́ẹ́ lọ́gbà àsìkò tó sì tó ń kà ní kó bẹ́ẹ̀ tó bá wá dé bí yóò wá fi incompatible tó bá ti lórí ẹ̀ yóò kí ló torí tẹ́lẹ̀ títí pọ̀ kì í sunkún kì í pariwo kì í rí àsìkò tó jẹun tó bá bẹ jẹun tó bá bẹ mú in accurate time ó lè ní o kò sí bá tuntun mú kò sí bó mú everything are well regulated tó bá lórí ilẹ̀ náà àwọn àtúntò láti bá regulate sẹ̀mí ayé yẹn ẹ bá gbójú rẹ̀ sínú flask ẹ ẹ ẹja sọ́gbó ẹ bá yóò tuntun mú kankan bàbá àtẹ̀gbẹ́ regulate tó wá bí ìlà rẹ̀ tó náà wá bí ìlà rẹ̀ yes òun ìgbé rẹ̀ sínú flask fún ara òun lè ṣe bá àtúwá ní fẹ́ kú mẹ́rin. so we like it or not system one one force wàhálà ìdílé o láti kúrò ní lóòótọ́ nípa ayélujára hayat yìí kìí dáhùn ẹ̀ máa wá sí púpọ̀ wọ́n ní ìnáwó hayat dunya màmínáà alámọ̀tàwó hayat dunya ó ní tí ò dáhùn èyí lè tẹ̀lé ọ̀rọ̀ kílò àpò ayé ìdílé kó kàdára. ثم إنما رجوكم فلنبئكم بما كنتم تعملون. هو الثم وسبع سنوات بلا يتوب èyí náà kàn jù ọ̀dọ̀ àwọn ọlọ́run ẹgbẹ́ gbogbo yẹn eléyìí náà lónìí yẹn lónìí tàṣí ni wọ́n máa ń pè lónìí tó bá mú tí ẹ bá fẹ́ lo àwọn ala tó bẹ̀ ìyẹn pé ẹ fẹ́ ẹ̀kọ́ ọ̀dọ̀ àwọn ọlọ́run ẹ̀ sì fi ẹ̀ máa sí i táwọn abẹ́rẹ́ ẹ̀kọ́ kí làwọn ṣe fáyì rẹ̀ bí òkú yóò wá fún wa lérò lè máa ń tó. a pé láàbùdà من النبأ أو كل الدقائق كثيرها وقليلها جلها وصغيرها kò sí náà lè ṣe ayé tó ti yẹ kò sí náà lè ṣe ayé tí mo lè fún ẹ̀rọ rẹ̀ that is the thing sọ fún wa ní pé gbogbo táà ń ṣe pátápátá wọn rí kọ́ ọ̀lẹ́ wọ́n wá rí kọ́lẹ̀ lásán kọ́ fáìlì rẹ̀ bí òkun wọ́n wà fún wa lérò pé o ṣe báyìí láyé ìwọ yẹn ẹ má jẹ káàrọ̀ pé kò ní ṣe kò sí tá a lè ṣe ló sì láyé tó ní fún wa lérò rẹ̀ mímọ́ lọ́jọ́ tó mọ́ máa yẹ wọ́n pè ní máa alistidraki ìyẹn pé ìsìláàdúrà fún dàda báyìí fi àyà sí ìsà gbogbo aspect láì wọ́n mọ́ nìyẹn pátápátá lọ́yẹ̀ kí o ẹnu ẹ̀yọ̀ kátó ìjọ kalẹ̀ bẹ́ẹ̀ sábà òun náà ni kọ́pìlẹ̀ bùlùkì kátó bàlágà wàá gbà fún bẹ́ẹ̀ ni wàá àti táyà tẹ́ ìwà máa ti ṣe máa wàá gbà náà o àwọn ẹ̀rí àlùbá sùn gbogbo èyí tó kún tẹ́lẹ̀ bá ṣe bàlágà báyìí ẹ má lè bẹ̀rẹ̀ gbogbo aṣọ òkúra ẹ lọ́dọ̀ kò sásìkò kankan lọ́dọ̀ fún alẹ́ òdo yẹ ṣùgbọ́n afánilóye wọ́n wà sanwó alẹ́ sàn lórí ẹ̀ ayé ẹgbẹ́ gbogbo ayé wá dáa ìkọjá àlà wa yẹn táyé ń tàn wá jẹ tí ń wá kọjá àlà ọlọ́run àwọn ẹgbẹ́ sáyé lónìí wọ́n wá ti torí ẹ̀ wá owó lọ́nà tó tọ́ àti ẹ̀kiri àti ìṣèlú tọ́ àwọn kò sí ti tàn wá jẹ ẹbí bàbá bàbá rẹ kí ló padà mú ọkọ lórí rẹ àwọn àlọ́ wọlé bẹ̀tí ní àwọn ẹbí ní pé inú táwọn ọ̀pọ̀ ti sanwó wọn ò gbé bẹ́ẹ̀ nìkan kọ́ èyí ẹ̀ lè sọ fún wa wípé owó kòkó náà ní kọ́pìtì ìbò owó kẹrìndì ẹ wọ́n bàbá aláǹdì tí wọ́n ṣiṣẹ́ kókó lókà kókó náà ẹ̀rù wọn ní owó yẹn ìyẹn ti pé míìsì láti wọ́n ó rọrùn kẹtọ́ pọ́nà lórí ìdókòwò ẹ̀ fún yẹn so láti wọ́n kàn wọ́n fún yẹn wáyé fún yẹn ní owó ọ̀dọ́ àwọn dára wọn. إنما مثل الحياة الدنيا كماء إن أمر مددناه من السماء فاختلط به فاختلط, به نبات الأرض مما يأكل الناس مما يأكل الناس والأنعام حتى إذا أخذ الأرض حتى إذا أخذ الأرض أخذت الأرض زخرفها وزينت

coração tí yóò jáde lórí ilẹ̀ ọlọ́run ló bó ṣe lórí ilẹ̀ àṣẹ tí ó lè kí ló pè jáde ó wà lọ́wọ́ nínú omi ilẹ̀ tó bá ti lè mú omi trump sórí ilẹ̀ síìdì ti wà lórí ilẹ̀ rẹ̀ èso ti rí ni wọ́n sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí àfẹ́sẹ̀ ní tàbí sàgbọ́n nínú gbogbo tàbí gbé igi ọ̀pẹ oríṣiríṣi kan lọ́lẹ́ ó bẹ̀rẹ̀ lẹ́yìn ọlọ́run ló kàn náà yìí ọlọ́run tí a bá sọ òun yẹn sórí rẹ̀ tí àwọn irú yẹn bá wá jáde ẹ wá wò wá lẹ́nu wá lẹ́sí kẹ̀kẹ́ ó wá ní máyà kùnú náà sún wọlé àná àwọn kan ti jáde lórí rẹ̀ náà àwọn tí ó kọ̀kọ́ máa jẹ́ lára rẹ̀ làwọn èèyàn àti ìyẹn àti àwọn dábàá ajẹ́pẹ́ ọlọ́run ṣe ti jáde lórí ilẹ̀ láti lórí ilẹ̀ jáde tó ṣe fún kíni ó ṣe fún àwọn èèyàn àti ewu àti lábà ẹ wà tó wípé ṣé àwọn àgbẹ̀ náà lè jẹ nínú kókó rẹ̀ wọ́n jẹ́ bẹ́ẹ̀ tó láti sàkóso ojú rẹ̀ tí ó ti rí ni wọ́n jẹ́ fún wa àwọn ọ̀rẹ́ ká kọ́ àwọn ìṣègì ni láyà òlù náà wọ́n láàyè ṣọ́ àwọn ìjẹ́ wọ́n ṣe kí ni fún èsì ayẹyẹ tí o ma gba òòrùn ilẹ̀ tí o ma jẹ kó dábàá bẹ̀rẹ̀ láyò anáàsì wàlá àníhà àtàwọn kọ́ọ̀sì táwọn ajẹ́ lórí rẹ̀ àtà títí ìlà àbàdàtì lọ́kùnrin sọ̀kòrò fàá tí ilẹ̀ bá bẹ̀rẹ̀ sí mú àwọn onírànà zùrù òun àwọn àgbàdo tuntun lọ́yìn bìfìlà wà lẹ́bàá nínú. tí o ní kẹ́kẹ́ òbí lọ fà á so ló ń nana bẹ́ẹ̀ ní kaṣú tẹ́kọ̀ láì tí ìjẹ́ lásán yóò sì máa yó àbẹ́ máa rà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ tọ́mọ náà wá rí àwọn tó wà lórí ẹ̀ náà wà gbọ́dọ̀ náà àánú àánú ọ̀ọ́dìrú náà àlẹ́ ìhà ọmọ ènìyàn àwọn tó ní ọgbà yẹn àwọn àwọn tó nígbà míì wọ́n wà máa rò fáwọn làwọn lágbára lórí àtijáde kiri yẹn wọ́n máa kiri zọ́nà níbẹ̀ yẹn àtẹ́tù ní ẹ̀kí lórí ẹ̀mí wọn n tí wọ́n rò wípé àwọn lágbára lórí kí mọ́tò kiri kò sùn ọ̀sán kó kiri kò sùn wọ́n náà ní kò ní bẹ́ẹ̀ ìbéèrè bẹ́ẹ̀ ni ó sì rí pé òjò kì í rọ̀ kí mọ́tò tó ṣe kiri kò sùn àyè ìbéèrè bẹ́ẹ̀ wà láyé èsì ẹ̀ kótó di pé ó sòsè tó ti nà náà ẹ̀ omi tọrọ ní last month òun ló ṣe kíni o ló wà lára ẹ̀ tó ní pé rúùtù rẹ̀ wà nínú àwọn ibi tó lè táàpù omi tó ṣe kíni o kò sí wà lára adẹ́gbẹ́ kì í ṣe bóńsà ní jáde o ṣùgbọ́n wọ́n máa lo àwọn kọ́ ní láàrin náà àwọn tí wọ́n ní ọgbà yẹn wọ́n rò pa àwọn lágbára lórí ẹ̀mí náà àgbà dáadáa. kọ́ọ̀lù máa rẹ̀ àtàhà ìyẹn ni pé ọlọ́fẹ́ jọ orílẹ̀ o àtọ̀sán àti igi àtọ̀gẹ̀dẹ̀ àtẹ̀gẹ́ gbogbo mẹ́rin ọlọ́ni àtàhà amúlùmá àṣẹ wa máa ń bá wọn ìyẹn ni pé àìní lọ́sọ̀tà àgbẹ̀jì òbí jáde àtàhà amúlùmá àwọn ọlọ́wọ́ àbáwọn nígbìnnì o lẹ́yìn ìgbà àwọn lọ́la àti ẹni wọ́n sọ fún alẹ́ pé yẹn àṣẹ wọn ọ̀nà wọn bá kíní yẹn yóò wá bá lóòrù àbí nínú àwọn ẹ̀ha àbí lọ́sàn sọ́nà wọn bàtà sẹ̀yìn náà wà lóbi lu áwọ̀ ìdára rẹ̀ ní pé kẹ̀tí ìrùnà àyàt ẹ̀ nílé lọ́ọ̀lù àyàt ọ̀pọ̀lú ètò ayé táìlù àwọn àti alẹ́ sẹ́ alẹ́ ni wọ́n wáyé wà lọ́sẹ̀ alẹ́ gbogbo ayé wa àwọn àmì ìfẹsẹ̀ rẹ̀ ti gbé sí i. ìtumọ̀ ẹni pé àdá àmúna lẹ́yìn àìgbà wà náà àbàtúntà lè rí yóò máa jẹ́ òun lọ́dọ̀ yìí àbí kó máa jẹ́ ọ̀sẹ̀ lò lọ́dọ̀ yìí. òun máa ń jẹ́ sí ìpamọ́ yẹn kan ọlọ́run àlẹ́ tó ní ẹ̀jẹ̀ wá lẹ́yìn láti lè lẹ́yìn tí làyà rí láwọn òkú yẹn làyà rí yẹn ẹ wà níbi làyà rí ti wọ lẹ́tọ̀ lẹ́fẹ̀sọ́nì sẹ́lá yà rí tara kánà lẹ́fẹ̀sọ́nì ní àdìgbà nàìjíríà làyà rí tiẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn lẹ́fẹ̀sọ́nì fọ̀rọ̀ làyà rí tara kánà lẹ́yìn tiẹ̀ àsìkò yẹn ìgbà ìdìbò kọ́ máa lẹ́nu ọ̀wọ́ tó tóbi púpọ̀ ni. وفي الحديث الصحيح الذي أخرجه في كتب الصيام حيث قال سبحانه وتعالى ينزل سبحانه سبحانه وتعالى إلى السماء الدنيا في كل ليلة في شمس الآخر في كل ليلة ọlọ́run wá sí sánmà ibo sánmà ayé ní gbogbo lábẹ́ta ìrìn òru òru tí ó òru tí lójú sọ láyé pé kólítà yẹ omi wúwá fi ṣá gbogbo ọ̀pá ti ṣe kéde o lójú sọ pé láàtà fúnù wú sígbà tún wà kẹ́yìn pàyà náà wà láyà ní pàyà náà bóun ló ṣe sùn tó ń bẹ́yìn ní òun sí àwọn ọ̀gá ìrẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n ní tá ló ṣètò tàwọn tí wọ́n bẹ̀rẹ̀ so ayé pé kólítà yẹ omi wúwá fi ṣá gbogbo wa ó ń ṣiṣẹ́ lára wa ìgbẹ́ láti ọ̀gbẹ́ kì í ṣe ẹ̀dá mi ti wa wọ́n ju wa lọ́dọ̀ yàtọ̀ sí wa ni wọ́n ní àdáhà àwòrán lẹ́yìnlá àwòrán ha ó bá tún lè sọ fún wa lẹ́yìn pé gbogbo tí wọ́n yẹ kó lóbi òun jáde tẹ́ bá kó olóko lọ́sàn yìí àbí tó bá ní àwọn àtẹ́bà nílẹ̀ kí lè ṣe o ẹ̀ bá yìí yàtọ̀ lókè ní kókò ẹ̀ ń pàtẹ́kọ́ àwọn ẹ̀kọ́ tuntun yìí yàtọ̀ lórí òtútù ni ìyẹn pé àwọn climate kan irúgbìn ní ilẹ̀ ní lóru tó bá yọ ọ̀sán tó ń bá dé tó ń bá yọ àwọn kankan náà àwọn èso ìgbà yẹn wọ́n sì kíni o ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa jáde torí pé tí wọ́n ní ilẹ̀ ọlọ́run àmọ̀ ṣe òun fún wa wúwa lẹ́yìn ìjà lẹ́yìn ìyàwó àná àrà kí fẹ́ kan lè mẹ́ta bá dà á ń yẹ wọ́n ní mo ṣe òru àtọ̀sán ní ìṣèpá síra wọn ìmáà náà àwọn àtàrí ẹ̀dẹ̀ kára pẹ̀lú tó bá bẹ́ẹ̀ rántí òwò lọ àwọn àwọn àrẹ ṣubú wa tàbí tí ó lè dúpẹ́ pé a ah, ìjẹ́ ọlọ́run fún méjèèjì lè ṣe tí gbogbo ṣẹ̀dá yẹn bá jó mu lọ́wọ́ jẹ́ àdúrà lẹ́yìn náà sáwọn náà ilẹ̀ ayọ̀ kẹ̀yà tó bá ṣe gbogbo ṣẹ̀dá yẹn bá ń lálẹ́ ọ̀pọ̀lọpọ̀ olú ìlú dání lẹ́yìnlá wọ́n nà á àti ọ̀rọ̀ lórí ọ̀pá ní ọ̀pẹ́ nígbà tí ọ̀rọ̀ wà ní sùwọ́n ti wà á dé à ó ní àfàkà ayé tó máa ń tẹ̀síra lóru sẹ́ẹ̀ wòye sí nǹkan àwọn ọ̀gbìn yìí ni ó ń kọ̀ bí yẹn ó wà ní àátùm tẹ̀síra lóru náà sẹ́ẹ̀ pọ́tà lẹ́jọ́ àná àátùm sẹ́ẹ̀ ilẹ̀ gbìn àgbà ló sẹ́ẹ̀ lóru àgbàwọ ọlọ́run náà ti gbé tí ẹ bá fi àgbàdo wọn mú lẹ́la yìí ẹni orí tó dàbí àwọn àṣàkáyọ ló ta ẹ àtà àmúrù náà lẹ́yìn náà àwọn àmọ náà. فجعلناها حسيدا كأن لم تكن بالأمس. الله فجعلنا فجعلناها حسيدا. وتدعي لنا á padà wá sọ di tó rọ̀ àgbàdo tó tutù tó gírè àbí tó gírè ó tutù ó gírè tó wá yá lóde gírè o ló wà rọ ló bẹ sàn fún ọ ewé bó sọ gírè ló wà gbẹ padà kàá lọ tábù náà lè àmì yóò wá lẹ́yìn sí ìsàgbàdo àgbẹ̀rẹ̀ yẹn tẹ́lá wo ìmọ̀ ìwọ̀n sí kò sí ẹ̀ka lórí ẹ̀ ewé rẹ̀ tutù ewé rẹ̀ tutù tó ó ti kú nígbà láti ṣoṣo ewé rẹ̀ tutù ewé kan ló tutù ní kò sí ní ìlú rẹ̀ kàá nà ń táwọn náà bẹ̀rẹ̀ náà ó láti kì í sọ ọ́ nílá ní kámákòrò lánàá náà. Kàdáyà ń fásitì rẹ̀ ayà ti ìbọ̀wé ìyàtọ̀ Ọlọ́run kẹ̀dáyà ó sì ní ẹ̀ ń fọ̀ sí ayà lásìkò ń ṣàlàyé àwọn àmì àwọ̀ lẹ́kọ́ mi yẹ lọ́sọ̀ káró fún àwọn tí wọ́n bá fẹ́ ronú iye ní wípé láti tẹ́ bá lè fò tó lè bẹ́ẹ̀lẹ̀ tó lè sórí sí ti kà mí ilé náà wọ́n ojú kan lánàá ilé yẹn wọ́n padà wá di tí ò tẹ́ mọ̀ kankan ilé alámà tẹ́lá ti ń wò sí yẹn tó bá ní ibi ta ní òbí ìdájọ́ kìí sí gbogbo rẹ̀ nínú àwọn àtọ́kìnì àbá bàbá bàbá wa ẹ̀rọ bàbá bàbá ẹ̀ mo wò tani mo ga tani mo fìtì àwọn àgbà wọn àwọn àmì àgbẹ̀ lẹ́kúnlé wa ẹgbẹ́ gbélé jọ̀ mi lẹ́kúnlé wa láti kó o mi ẹ̀ wọ́n lò rẹ̀ kọ́ so bí wọ́n lò rẹ̀ ṣe rí bí rẹ̀ ṣe rí bọ́sẹ̀ báyìí kẹ̀ náà ilé táwọn wá gbọ́lá fún lánàá ó wá di bí kà á lè dáhùn náà ilé àmì wọ́n á gbé ilé ìwà jẹun ẹ̀ka lánàá. sòtá wá gbọ́ wọn kẹ́kẹ́ dáko ọgbà lé yìí o tó bá wọ̀ ìgbà yìí. lọ́wọ́ ṣé ìdè tẹ́lẹ̀ ní gbogbo ara wà bí ẹ bá ẹ ṣe ọ̀tọ̀ ẹ pààyàn pé òun máa gbé ara bí. náà wọ́n rò pé tó bá sùn mẹ́ kẹ́rẹ̀ẹ́ tó bá sùn mẹ́ wọ́n máa kó wọ́n wà láì kò sí ní bẹ́ẹ̀ ó lè túmọ̀ o ẹni tó ló kú ẹni tó ló kú sísẹ́mù ara rẹ̀ kò bá àdáwọ̀ yẹn mọ́ tó ló tiẹ̀ wá yúsìrì fámìlì fọlọ́kì rárá àtàlàbíà àwọn akẹ́kọ̀ọ́ sùn àdúgbò wọn kò tí wàá sí àdúgbò nàdá bẹ́ẹ̀ ẹni ni wọ́n ṣe wọ́n fà lẹ́yìn wọn rárá àgbàsàn lẹ́yìn wọn mọ́tàlá yẹ mọ́tàlá so wọ́n á gba gbogbo ẹ̀wà mọ́kànlá ọ̀gá ẹ̀yà gbàdé tó àtẹ̀lẹ́ tó yóò sì ṣe ẹ̀ lọ́nà á ẹni kí wọ́n sọ wọ́n láti fi òun ò ní sùn láti ṣe kí ni o láti tọ́ bá káwọn bá fún mi alábà alánà tí o kò sí ẹtí mẹ́sà bẹ́ẹ̀ ní wíwò kan ókè san ẹsẹ̀ tí wọ́n fi gbà yìí ní kan kò sí wọ́n fi kan òkè ni wíńdò wà láyé kékeré báyìí. àwọn ìdílé kan ní àwọn ìdílé kan ní fọ́nkọ́ náà ládùúgbò àwọn kí wọ́n ké ìdílé kan ní fọ́nkọ́ náà ẹ bá wà lé ẹ̀ pẹ́sẹ̀ bọ́ọ̀lù yóò ní ojú wíńdò ní ojú wíńdò báyìí ojú wíńdò báyìí ẹ̀ máa wà ní ìlú ọ̀la àwọn ilé àwọn bàbá bàbá àgbàlá náà báyìí ṣe ń dá nínú yẹn sọ́wọ́n bá mi yẹn wọ́n wà nínú ayé yẹn yóò wà nínú yẹn yóò wà sọ́ra rẹ̀ yóò wọlé kúrò bẹ́ẹ̀ sàkàlítà yẹn ilé òde báwo ni sàkàlítà yẹn ló sì kẹ́ ló yẹ sí yóò sì tẹ̀lé ẹ ẹ wà á rí sí kíláàsì ẹ rí ẹ̀mí ẹ̀ wọ́n á yẹ pé sàkàlítà yẹn ló tó wà jáde ní títí wà ìlànà tó ti á jáde lọ́wọ́ àwọn ọlọ́pàá lẹ́jáde. هو تعلم زادنا بالعكس بما بفوتيه رومان نعم كذلك تخصص الآيات آيات الآيات التي هو مرة قولي وروني طبعا طبعا لا بيجيو نعم والله يدعو إلى دار السلام ويدعو من يشاء إلى صراط مستقيم sọ̀hánù wàtà ọba tó ní ìjọba ìjọba wa lọ ọmọ wọn fẹ́ jó dáadáa owó tí wọ́n lẹ́nu pè é sí ẹ kì í ṣe bẹ́ẹ̀ nìfẹ́ ní fúlà náà ẹ ti kẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ní òfẹ́ ní kílò fúlà náà ọlọ́run wá ní wọn lọ́ọ̀rù ajẹ́ wípé yòòyò tí gbé wa lọ lánàá òkúta yẹn ti gbé lórí wa lọ ṣèpáà ẹ kíláàdì ṣèpáà tó kó sọ fún ọba tó dáa ó ní láti yá nàní bẹ̀rẹ̀ ní àìyí ìwà mẹ́kàlì yìí nípa báwọn lọ́tù lọ́sì níwá ń wá sí gbogbo ayé lọ́sọ̀ fún wa tó ń ma la dájú àkàtàrà òṣàkiri ń ò ní lọ́pọ̀lọpọ̀ wọn lè dúpẹ́ fún ẹ ṣẹ̀tọ́nù ló máa ń mú tí fi ń dà àwọn ọmọ ènìyàn jù òun náà ní àzìnà wọ̀ṣọ̀kùrú fàlàyàtì lójú ọwọ́ àpò ònú ọ̀la yìí ẹnu wọ́n ti rárá wọ́n á gbówó wá bá ọwọ́ sí ni à. iná ṣe tán yàgò fún bisúwì wọ́n fa ṣá yọ sábà bí wọ́n ṣe lọ wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni káàkiri àtọ́wọ́ láti jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n náà kó sí ẹ̀ sẹ́ni wo òní kọ́lá yé ni wo òní ẹ̀wọ̀n ẹ̀gbọ́n tó ọ̀ẹ́sẹ̀ wẹ́yìn ọ̀rọ̀ àwọn ọmọ kẹ mọta àwọn àyà ti ìyà wọn bẹ dàgbà fáwọn wọlọọhù yẹdẹrù ọlọmọ wọlọọhù yẹdẹrù ibi tó lọ pé yìí sí yẹn o kì í ṣe pé kò kẹkẹ gbádùn wa kò tí ò ní túmọ̀ yẹn o àbáyẹdẹrù ń pè yìí ìlànà ìsàlẹ̀ lọ síbò dáàbò ìsàlẹ̀ kí á lè mú ilé ayé ilé wọn kọ́ ayat ẹ̀sà ọ̀fẹ́. Adébí kì í ṣe é, ó wá ní ìbáradá òṣèlè. Ibi wọ́n lè pè é lọ yẹn o, ilé àlàáfíà ni. Adébí tí ò ní fẹ́ kí ni o. Àyàfi bá lè ṣe lọ́sọ̀ lọ́fẹ̀. Dáhùn sẹ̀lẹ̀, ọkọ̀ sì lè pè é ipa dáhùn níkọ̀, wọ̀ dáhùn ní tìlá, wọ̀ dáhùn bẹ̀rẹ̀, wọ̀ dáhùn bíyà. Etí yóò jẹ́ pé ilé ìdánwò wàhálà díẹ̀díẹ̀ kò tí ì mọ fẹ́ bímọ ó fẹ́ níyàwó kò fẹ́ kọ́lé yóò ní láti fáwọn lálẹ́ ìlú èkó yóò sì máa láàárọ̀ láyé inú rẹ̀ inú sì tí ò bá ní òní jẹ tí wàá lè àwọn ẹsẹ̀ gbé wa láti máa lọ kánú báyìí nínú ọkọ̀ ìlú olùkọ́ ọ̀rọ̀ mẹ́gbẹ̀ẹ́ kò délẹ̀ kó tó lè yé wàhálà yẹn ti pọ̀ jù náà àmọ́ ìbẹ̀rẹ̀ èyí sì wàhálà kí ètò jẹun bẹ̀ gẹ́gẹ́ àti sì wàhálà kí ètò jẹun lórí àwọn wọ́n mọ́ ìyẹ́bẹ̀ ìwú ìdàgbà ìsẹ̀lẹ̀ kí ló dé wọ́n fi pé àgbẹ̀rẹ̀ ìdàgbà ìsẹ̀lẹ̀ kí ló fi ìdàgbà ìsẹ̀lẹ̀ ìyẹn pé ìyá àlàáfíà ìyẹn pé ìjọ́tọ̀ ni yóò bá wà jẹ́ náà yẹ̀dùkúlù nàálẹ́ yìí pẹ̀lú ìlera àmàlẹ́kà ọmọ wọn nítọ̀ wá nínú o nínú gbogbo ojú ọ̀nà ó máa wọlé wá kí wọ́n àwọn sọ wọn sàlámù àlẹ́kùn á àlàáfíà náà fún inú rẹ̀ bí máa sọ̀rọ̀ a mẹ́tàlá ilé tẹ̀sí kí o lè tẹ̀lé sí i tó gbogbo ẹni tí ó bá dé lẹ́yìn ẹ̀ tó bá lè wọ sàlámù dáhùn sàlámù náà kí ni o lè ṣe sùúrù bọ́ọ̀lù náà wà lọ́wọ́ aráàlú mọ́kà ní nínú táwọn tó ṣe láì fún wa ní pé kéèyàn bàbá sàlámù wọlé ó bá yóò bẹ̀ sàmù sẹ́lẹ̀. ọlọ́wà ní ilé ẹ̀kọ́ yẹn ń tí wọ́n wọ̀ fi kí yẹn bẹ̀ ó dé tàyíyàtò mú fi á sẹ̀lẹ̀. ojú wọ̀ fi máa bẹ̀ kí ni sẹ̀lẹ̀. lórí sọ́kà náà ní sọ́ọ̀sì yà ó ní sẹ̀lẹ̀ kọ́ọ̀lù mẹ́rin jíjí sọ́nà kó kì wá bẹ̀ ó ní lo sẹ̀lẹ́mù àánú mi ìkẹ́ ẹ̀kọ́ ọ̀gá ìlú. Àlẹ́wà Mohammed ìjẹ́ àtọ̀lọ́kọ̀ bàbá. Ó ní níjọ́ tí ọmọ ènìyàn tó bá mú wọ àlìjẹ́mẹ̀ tó ti yàtà ní àdùnìyà wọ́n mú ẹni tó gbádùn jù láyé ánàmì náà sí ìpìlẹ̀ jùlọ ẹni tó gbádùn jù láyé wọ́n mú wa fọyín kú bẹ sọfẹ nígbà yẹ kẹmísà wọ́n ká tì ọba yẹ nígbà tó mú yàrá yẹ wọ́n ká tì ọba yẹ wọ́n sì ọba kí ni wọ́n wá sọ fún fọyín kọ́ọ̀dù lẹ́hùn wọ́n wá ní ayélujára ayélujára kẹ́lẹ́lá ọ̀tún ojú owó orí sẹ́yìn ojú o gáàsù kí wọ́n fi yàn báyìí wọ́n sì yọkó wọ́n máa gbé ijó orí orí ní alimọ́pọ̀ àdékà nàìjíríà mú ọ̀tún ijó tí ẹ̀ gbádùn rí kí lẹ́yìn àti ó sọ fọyàkú lá wọ́n ti rí gbàgbé mi gbàgbé mi kẹ́lẹ̀ kí ni kẹ́lẹ̀ ìyẹn ní pé wàhálà tí ó kàn wọ́n yẹn láàrin ìṣẹ́jú akẹ́kẹ́ lákàtí wọn lọ́tọ̀ pàdé báyìí yóò bá lóko bá lòdì láyé bá lóko bá lòdì láyé àbùté àti sọgbà àdúgbò bẹ́ẹ̀ wàhálà ìwé tí ó bá gbà yóò èyàn gbà lóko jẹ wí ẹni wà lóko wí kẹgbẹ́ ya ah, tí kì í bá ṣe pé ẹnu kò mọ ẹni o kò mọ ẹni jẹ ní kò yẹ kéèyàn kó lè fi àtẹnujẹ pàrọ̀ kí láti jẹ bẹ́ẹ̀ mọ àdámọtọ ọhún fún ayé ṣe fún wa oníkàyé òròkè kó wájú ó fẹ́ máa lójúmọ́ wa ẹ wá lọ kí lọ jẹ tọ́lọ̀ ìyàgbẹ́ sí i mo lágbèjú rẹ̀ kan kí lágbèjú rẹ̀ nígbà tó àti sọ́dá nígbà àwọn ọ̀fun máa ó ti bèbè nínú sí i yẹ tẹ́yà bá bẹ́ẹ̀ jẹ́ ọba yìí túbẹ́tò kí mo pè ìdájẹ́ ìdílé kan báyìí ìgbésẹ̀ jẹ́ àwọn alábàákẹ́ ní ìtọ́lọ́wọ́ ẹ̀ kí mo pè sàlábàákẹ́ ní báyìí wọ́n gbé fún yẹn kan àti láìsí àti bá àtàwọn sẹ́wọ́n láì ní ẹni wọ́n yà sáwọn ẹ̀jẹ̀ wa lọ́kọ́ ẹ̀ka àwọn ẹ̀jẹ̀ àwọn láì ní gan ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ kan pa on the normal circumstances nígbà lẹ́yìn kẹ́kẹ́ láì kẹ́kẹ́ sí ìgbìmọ̀ gbẹ́gbẹ́ ara lọ́dẹ̀ kìíní ó dàbí ẹ̀rọ ìlú kúrò. nàìjíríà lè sọ fún àwọn fún ìgbà tiẹ̀. yẹ́sì àtọ́jọ́sẹ̀ sẹ́nu tí kò bá kárí làwọn lò pé àwọn ọ̀gá kì í fún ìlú fifty one àwọn agbẹ́rẹ́ ẹ̀kọ́ tó mọ́ sẹ́sẹ́ wọn tẹ́jọ lọ. kí omi wọn ò ní gbé sí ní fún ọ fúnra rẹ lọ́sẹ̀ kí ni wàá lọ wàá bọ̀ kò sẹ́ni tí ó kọ ẹ ẹ̀yìn máa kọ́ ọmọ rẹ̀ àgbẹ̀rẹ́ lórí stẹ́ẹ̀ sẹ ọmọ nàìjíríà kó lè tí o rí mo wá rí lórí alájí ẹni tó ti rí lẹ́wọ̀ alájí tó bá jẹ kó lè wọ̀ náà ó wá kú tí ó kó o wá á ah, àwọn ìpàdé sí bẹ́ẹ̀ o. so alura ah, <laughs> ìlà ìwà mọ̀ ó kà ìgbésẹ̀ òsì rẹ̀ sí ni. tí wàá lọ láì sí ojú rẹ̀ sí àti wàá lọ láì sí. aládùúgbò àti tó gbó ní kalẹ̀ fún wọn sex for pressure aládùúgbò kan bí pressure aládùúgbò bẹ̀rẹ̀ sí mẹ́ta lọ tó bá wù sàláàdì sí ọ̀gbìn ọ̀gbìn àwọn sì wá jí ayé ìyàwó ẹ̀ táwọn bá lè kí amú ọ̀rọ̀ táwọn lè wò lè kí amú ọ̀rọ̀ bóòlù sì rí náà ẹni wọn bá lòdì láyé tó bá lòdì tá a bá lòdì lọ tó ṣe tẹlifíọ̀ kan bàtà ìpadà sí nàìjíríà rà nà áá amadé kọsíkẹ́rà tí wọ́n bá bá wà alájí ẹ̀ẹ́dẹ́gbẹ́ni mẹ́wọ̀. mo fẹ́ lẹ́yìn ìgbàlọ́wọ́ rẹ̀ kúrò má kó tètè gbé wa. aláṣẹ ìdílé ní ẹ ìsirẹ́jọ òkú yìí amáyé ìsirẹ́jọ. ara jẹ́ pàdé ẹ̀ta jẹ́ ní. sókè ẹni pé téèyàn bá wá ní wọn àti sọ gbádùn yìí máa mú ìwọ náà ṣẹ́jú kan wọ́n sọ ìdàrá yóò mọ òun fẹ́ pè láyé bẹ́ẹ̀ ni tí wọ́n bá mú ìyẹ̀wò àlìjẹ́ náà wọ́n kàn mú wọlé báyìí exist wọ́n kàn wọlé báyìí ó lè jáde tó ti ẹ̀ wọ́n á sọ òjì àgbẹ̀dọ́ ìkíni rẹ̀ sẹ́ẹ̀dì pé tẹ́lá fún ọmọ thirty years Amẹ́ríkà ọmọ tó wẹ̀ thirty years Amẹ́ríkà tó bá lo a week ẹ wá pè padà ẹ wá ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ kò wúlò sọ ní ìlú àkúṣe ìlú àkúrọ̀ ìlú àkúṣe ìlú àkúṣe ọ̀pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ́wọ́ mi ò sọ̀rọ̀ tí mo sọ ìlú ṣe é kò sí kankan lẹ́yìn ọ̀sẹ̀ kan tó dé bẹ̀rẹ̀ yẹn nígbà tí wọ́n flush gbogbo sísítẹ̀mù kúrò tẹ́lá ń gbé bírẹ́dì bírẹ́dì adélébárí àbí òmá òmá òmá òmá tó ó bá rẹ̀ tó bá bẹ̀rẹ̀ jẹ́ náà alìjẹ́nà tọ́lọ̀ bá dà sí pàdé bọ̀ wọ́n lọ mẹ́tọ́rẹ́s irú rẹ̀ ní ìlú fẹ̀jẹ̀ náà ọmọ bí alìjẹ́nà tó bá yọjú ayé báyìí tó bẹ̀ bójú ayé báyìí tó bá yọjú kọ́sí ló bá kọ́sí báyìí tó bá yọjú ayé báyìí gbogbo ayé ó sì mẹ́rin fọlọ́fẹ́ náà ọmọ bí alìjẹ́nà tó bá yọjú ayé báyìí ó bẹ̀ fọlọ́fẹ́ náà ó wà nínú ayé. ó kọjá bẹ̀rẹ̀ ayé pàṣí ayé wù àjọ̀nà lọ́wọ́ wa bó ṣe máa ń rọ̀ nígbà bó ṣe máa ń rọ̀ nígbà náà wọ́n ní kápá àlùjánà kì í yẹ kó ní kọ́ńtínẹ́ẹ̀tì wa táwọn ká ṣe tẹ̀lé oorun. òtún mú jáde gbọ́dọ̀ tó bá abúlé bàbá rẹ̀ fẹ́ bàbá rẹ̀ kú lójú ogun lóyún tó ti bàbá ìwà kúkú ṣẹ̀yìn ọlọ́run wá bàbá rẹ̀ hàn àdẹ́gbọ̀ Muhammad bàbá rẹ̀ wá bọ́lọ̀ sọ̀rọ̀ lórí kíni o ó bọ́lọ̀ sọ̀rọ̀ lẹ́yìn kàkà tí ò bá yẹ ká sọ̀rọ̀ ẹ̀ sáájú àdẹ́gbọ̀ ara rí àdẹ́gbọ̀ ara bí kí àkọ́kọ́ bàbá yóò gbádùn kó gbádùn kò tí ìwà jẹ́rẹ̀ fáyà o wọ́n kà mẹ́rin rẹ̀ lọ́nà àjẹ́mẹ̀ wọ́n kà dá padà ó wá sọ fọ́lọ́ pé ọlọ́run kó o sì ní àìmọye ọkàn kó o padà lọ wọ́n á máa jagun kó o máa kú kẹ́ni wọn ayélujára tó wá ní ìlà ńtọ́ bèrè yẹn àdéhùn látọ̀dọ̀ bèrè gbogbo ẹni bá ti dé bẹ́ẹ̀ kó lé kí ni àmọ́ kí ni mẹ́sẹ̀gì tó fẹ́ pàṣẹ fún àtúwà yìí à ó ní mo fẹ́ sọ fún wọn pé fani nàrí àjànà táàtà zinu zulu gàgà ẹ̀ bòtí àjànà ó lábẹ́ olówà lábẹ́ ọ̀run ìdà lówà lábẹ́ kí wòye ọ̀run ìdà láyé ìyẹn ni pé fàárí ìrìnàdìná àtàwọn ọ̀gbọ̀n wọ́n dúró pẹ̀lú tọ́lọ̀ ọba wọn ṣe fún wọn wọ̀nyẹ́ ṣèṣirú nàbẹ̀lẹ̀ nínú àlàyé àkùnbí wọ́n wá fẹ́ fún àwọn tí wọ́n ti bàbá wọn ó fẹ́ fún wọn lérò ọlọ́ọ̀ni bá wa sọ fún àlẹ́ni ẹ̀ pé ohun tí bàbá jáde ò sọ òun gbà sọ fún wọn. bíbélì àyè nínú àlàyé àkùnbí alẹ́ àkàwòfin àlẹ́ yìí gbọ́dọ̀ bẹ̀rù mú àìfẹ́rẹ̀ ni àìfàì má kọjá ẹ láti lè kọjá báyìí inú sì lẹ́wà ẹ sì ní ọgbọ́n mú ó mú yíyà lè lẹ́nu tọ́wọ́ sọ fún àìfẹ́rẹ̀ pé láti wá tọ́wọ́ sọ fún nàìjíríà pé láti wá lè ṣe mẹ́ sẹ́wọ̀n ní àwọn àtàgbánu ìbáwọn náà wò lẹ́yìn mo náà wọ́n sọ fún wa nínú ẹni tí ò gbọ́dọ̀ lùsà ìfẹ́rẹ̀ jù ọmọ nàìjíríà láàrín Àlọ́ lùsẹ̀. O ní pé ọ̀rọ̀ wa fún bàbá mi from fire to what? From fire to fire. Yes. Bẹ́ẹ̀ kò ní gbà tàbá ọmọ Amẹ́ríkà kan tó bá lọ sí kí ni o? Tó bá lọ ṣáájú wa wà lẹ́nu náà. Ah. Ọmọ ní ti o gbé. Ìyẹn gbé mi yẹn. Ó ti nù gbàmù ayé lọ sínú gbàmù àkìyámù ó dà tí má tẹ́lá bẹ̀rẹ̀ pé ọlọ́mọdé àlá bí tá a lò ní ìsìnká ìdúró lè sọ àwọn àgbà ara abẹ́lọ́sẹ̀ kò sí tí má ní gbogbo wa kákó lọ dágbére ní ìgbà tẹ́sí kiri abẹ́lọ́sẹ̀ kílẹ̀ ló sẹ̀ ẹ bá dé gbogbo àwọn àṣẹwà mi àdìmọ́kọ̀dá fífi àdì àbẹ̀lẹ́dá sísì wa nítorí àti wọ́n fi pé tí pátá láti rí ẹ̀rì tó padà wá ìmọ̀ràn tí wọ́n fún wa ni pé ẹ̀rọ lálẹ́ yìí o ẹ má segin ilẹ̀ wa tó bá wọ ẹ má segin ẹ má lọ lálẹ́ yìí o. a ẹ lọ ká má lọ abẹ́ lásàlẹ̀ lásàlẹ̀ sí ní ti kan a ẹ̀yin ọmọ yìí ayé yìí ṣe ní bẹ́ẹ̀ mọ́ when you are from Washington to New York now tí mo tiẹ̀ mọ̀ pé àwọn rìnrìn kí ni àwọn rìnrìn òwúrọ̀ àwọn mọ́tò kan àǹtà tí káyọ̀ lọ sí ìṣúwé sí sàpájà kan pé ní sí bọ́ọ̀sì yẹn. àwa ti sọnù àti mísì ọ̀nà ní thirty minutes kéwòn thirty minutes kéde ìyẹn ti rìn thirty minutes àti ìgbà kéwòn àṣìṣe ọlọ́run sì wà lọ́nà. ìyẹn kékeré bọ́ọ̀lù àgbà tí wọ́n tẹ́ wọ́n tí wọ́n tẹ́ wọ́n àti wọ́n àgbà àwọn ló ń jẹ ah, ọ̀nà ìgbẹ́ lágbà kọ́lá gba àṣewà padà àtúwájú àti mèrè tìmí rè padà àtúwájú ìsọ̀rọ̀ yẹn. ẹni tí ó bá ti mọ́kà lọ sí nàìjíríà sí ẹ lọ bèrè pé àwọn ẹ̀rọ àwọn sọ́kẹ́ mọ́kà sí nàìjíríà mọ́kà sí gbogbo any time in the day in the night you are free to go out travel. kò sẹ́yìn lọ́wọ́ ni pé tẹ́lá mi bírù àtẹ̀wò lálẹ́ láì ní ẹ̀dá ìbáṣọ́ báyìí ara kéwèé akẹ́sẹ̀ ẹ̀yà lásìkò àdìgẹ́ àti kíṣà ìnáwó àti jẹun sẹ́kìtì akáwọn oṣù dàgbọ́ méjìlá rẹ̀ ẹ̀yà lásìkò àdìgẹ́ asẹ̀kọ̀ tún títì alẹ́gẹ́ alẹ́gẹ́ nobody will ever tell you ẹ̀gbẹ́ lọ ọ̀nà ọ̀gá ọ̀hún kò dá láwọn ìbò tó wà lẹ́yìn àti sàdúrà kò sí kí ni kùtà kùtà tó gbogbo tí ó bá kọ́ di wa láti wọ àtẹ̀lẹ̀ àtàlẹ́ kí ni wàlláhu yẹ lè mú ìlànà ìsẹ̀lẹ̀ wọ́wọ́ ìlà sèrọ́ọ̀tì torí kọ́ ọmọ fẹ́ tó bá fẹ́ lọ́nà lọ́sibó ojú ọ̀nà ẹ bá sọ wájú sẹ́kì ní ẹ̀ka yìí àdìjẹ́ tó bá sì yànmọ̀nà láyé ó lọ́wọ́ yẹn sèrọ́ọ̀tì. هو عند الجماعة اللهم صل وسلم على صراطك المستقيمه اللهم صل وسلم على صراطك المستقيمه اللهم صل وسلم على صراطك المستقيم ووفقنا لعمل الصالح سبحانك اللهم اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله